الله وآله وسلم وعلى السلام عليكم ورحمة الله وبركاته أعلم في أبا تفسير سورة الزمن دي أوكو آية tó parí sọ́dún ìjọ́nà àyà ogun pẹ̀lú ìdíkọ́lọ́wọ́ bá ti ń sọ àwọn olùdámọ̀ ìṣẹ̀kọ́ àwọn olùdámọ̀ àti قال إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لا تقصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يقرؤون من قبل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه إن الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم. طيب àkọ́kọ́ tábàwò bẹ̀rẹ̀ súra yìí ọlọ́run ọba fi pànábì láṣẹ pé kánábì dìde láti fi yá يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا فقط بباو بèrè آية yìí ọlọ́run bá sọ́kánù sọ́sọ́lá àwọn ṣe kúmi ìlú ìlà àṣẹ lọ́pàá dìde ló sọ àtìgbà wá pé bádàlú bá àbúlé kúlì ní nípa òun aikum nípàlì tó mí pé ńgbà tọ́lọ́run ọba ó ṣe ìyọ̀n kìyàmù lẹ́yìn lọ́rùn ẹ̀yàn fánàbí sọlọ́bà àbọ̀sọ́lá ó ṣe pẹ̀lú táìmù pé háàpù nìkan ní ìtajú dàbí kún ó jẹ́ àmúrò ìyàwó náà wá tó dì sáré déédéé nǹkan náà bí gbọ́dọ̀ fi ọlọ́run ní sọ háàpù ẹ́ so now nípa òun ẹ̀ẹ́sẹ̀ wá yọ ìlàpọ̀ nílàpọ̀ rẹ̀ yàrí yàjọ ìzàmì kú mi lẹ ìlà ìlàpọ̀ nílà kẹ́ẹ̀tú sí ìlàpọ̀ nílà ẹ̀mú bádàlẹ̀ nípàwó tọ̀ nípàwó pẹ̀lú kú mi lẹ́là ó di kú nípa lẹ́yìn ìlàpọ̀ nílà kìyàmù lè lọ́rùn ẹ̀bá náà yí pẹ̀lú halfway ọlọ́run ti reference point ìdájú ẹ́ so tó wájẹ́ dájú ńlá kọ̀ nílá kó ní pé tí ò bá tẹ̀lé tó dájú díẹ̀ ni hmm? ìdájú gẹ́gẹ́ reference point tí ò bá tẹ̀ wá ní tó dájú kó jẹ́ kọ̀ nílá kó wá díẹ̀ tí ó máa túnmọ́ bí one third hour zida àlẹ́ yìí àbí tí wà náà ilé lórí half tí ó máa lọ two third ورتل القرآن ترتيلا ìwà nàbí o wá kí kùránì pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ lọ́nà tó ṣe pé ó kí ara fi lè ó jáde ó lè fọ́lọ̀ òtúmọ̀ rẹ̀ yóò lọ pẹ̀lú ọkàn rẹ̀ ó lè gbọ́n tọ́lọ́wọ́n bá mi. sọ pẹ̀lú áyàwó bẹ̀rẹ̀ ànábì yóò ṣe lẹ́yìn èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn wà rẹ̀ ni pé ọ̀ràn yẹn ni kìyàmù lẹ́yìn fánàlì sọlárọ lọ́wọ́ bèrè nígbà tí sọlawatul mafruḍa sọlawatul di ọ̀ràn yẹn ó wá pa kìyàmù lé ìjọ́nà yẹn ó parẹ́. Hmm? aláwọn ọ̀kan náà wọ́n fásọ pé àtànábí àtàwọn sàábé rẹ̀ ọ̀ràn yẹn ni kìyàmù lé ìlú fún wọn níbẹ̀rẹ̀ ìgbà tí wákàtí márùn-ún padà dé kò jọ́nà àyàn mọ́ fáwọn tí wọ́n já wọn sáńtẹ̀ lánàbí ẹ́ ó sẹ́kù fánàbí nìkan tọ́ atọ́lá àwọn èèyàn tán sọ wípé nínú àwọn sẹ́lẹ̀kù wa aláwọn èèyàn tán sọ wípé ẹ̀ẹ́ àti ànábì àtàwọn sàábì rẹ̀ kìyàmù léyìn fún wọn ṣùgbọ́n èyí tó súnmọ́ ló wà láàrin òní pé kìyàmù léyìn ìjọ ọ̀ràn rẹ̀ àpàlàdé ọ̀làmọ̀sẹ́lẹ̀ kò sígbà kan tó fẹ̀sán fi jọ́ ọ̀ràn rẹ̀ ọ̀pá àwọn tí wọ́n ń tẹ̀lé ẹ̀ ṣùgbọ́n àwọn náà máa ń tẹ̀lé ànábì ìgbé àásìyàmì gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ bí ọ̀rọ̀ àráwé tánàbí jáde táwọn èèyàn tó lẹ́yìn ẹ̀ tó ṣe pé nígbà tí ó di irú ẹlẹ́ẹ̀kẹta ó ní ìnáwó làbíyàfà àlékún làbíyàfà aláyàfàlù ìdí tí yín lálẹ́ àná kò pamọ́ fún mi gbogbo tẹ́ǹsì bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́ǹsì ti gbé mo jáde bí alákọ̀ọ́kọ́ tẹ lẹ́yìn mi ọlọ́ọ̀ má ti lọ́rùn àyàn lé mi àwọn lo àdíìsì yẹn ti ṣe èrí pé ó lè fi kò kẹ̀kẹ́ jọ́nà rẹ̀ wọ́n kàn fi ń kọ́ sí ànábì tó àwọn táwọn sọ pé ìyàmù lè náà padà kò jọ́nà rẹ̀ fáwọn ànábì àwọn lo ayé àpé ọlọ́run pé ìyàmù lè ní náfìlà kanlá tó wà mí أقم الصلاة لذلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقام محمودا àwọn ní ọlọ́run bá ti pè é tó bá di lóru náà kọ tàtàhájá bì í ti dìde kó o jèrè sí oorun tàhájúdù mẹ́rin pé kéèyàn jìnnà sọ̀rọ̀ àìsàn kò náà hmm? òun làwọn afá kan fi lọ sí pẹ̀tọ̀ kan tó lè fi tàájú tàájú lè yẹn gbọ́dọ̀ sọ̀nà tó wá jù torí pé wọ́n fi tàájú lè hmm? àwọn ní ọba ní amò láṣẹ pé kí wà nẹ́bí kò dìde kírun lóru àwọn sáwá ní tètè wọn wá ní ọlọ́run bá fi kanla wọn wá tún náfìlà sí tùmọ̀ náfìlà pé nǹkan tí ì sọ̀rọ̀ rẹ̀ wọn kì í ṣe tùmọ̀ rẹ̀ náfìlà mi ni ziyada tọ̀kẹ́ yìí ziyada náà tó nẹ́bí o tó bá nẹ́bí ọlọ́run ọba ni ìtọ́lọ́sì fún wọn pọ̀. báwọn bá ti tó ká wákàtí máa rán wà nínú ilé ìwọ pátá àìjẹ yìí ìwọ tó fi ṣe kó o fi ṣe tàájú náà sí làtàlà tó jẹ ziyada tàfẹ́ àlékún orin fún ọ àlékún ọlá ó dàbí kí n sọ fún ẹnìkan tó ṣe pé òun ó wà ní kíláàsì bọ̀bẹ́ bá kọ́ wọn ní kí ẹ bá kọ́ wọn ní ìwé àbíkéwú ní kíláàsì tẹ́ bá kọ́ wọn ní a eléyìí ó lọ́pọlọ débi wípé àyàn ó lè ti mọ nǹkan tẹ́ẹ̀kọ́ láàrin ọdún mẹ́ta kàfá ọpọlọ tẹ̀ yìí pé ọ̀dà já sí báyìí fún wọn ìwọ ò ṣe ṣe kó ṣe wípé táwọn yòókù bá ń lo ọdún mẹ́ta fi gba dìgírì kan tí wọ́n ní dìgírì méjì òun ìtumọ̀ náà sí làtàlà kó já lè kun oore fún wọn torí pé àṣà ayélujára àkàkà ọ̀rọ̀ nígbà màkà ọ̀hún ọlọ́run ọba rẹ̀ yóò padà bí o sáyé kanigba kìí hàmà láyé tó ṣe pé gbogbo ẹ̀dá pátápátá ni ó máa jowú rẹ̀ ó máa yàn pé ọ́ àwọn ìlú ọ̀sẹ̀ rẹ̀ kúrú wa òun là á fi ń tọrọ rẹ̀ fáwọn ìgbà sọ́lá bẹ̀rẹ̀ nígbà kábà tẹ̀ ọ́ ọba afro makoma mahmud alilẹ́dẹ̀ ní wa àtà alimakoma mahmud ayọ̀kálẹ̀ ní odò gbogbo tó sàdéhùn fún láti gbé ìdílé. so now tá a bá ma ilé yẹn so nínú àrọ bákà yà á tọ́lọ̀ ọ̀rẹ́ ọlọ́run ọba rẹ̀ yà á ó mà àwọn àfáà ní ó ọba ló yà á tó gbé ní mọ̀dọ́rẹ́ kéde nínú àrọ bákà á ọba rẹ̀ mà tọ́ bí pé kẹ́hìn ọba mà ní ti mà lọ wọ́ọ̀dù yà ike ń bí ni pé ọlọ́run ọba tí àtẹ́ńṣán ó sì máa wò nínú rẹ̀ dìnnú ọlọ́run kọ́kọ́ wà nẹ́bí máa ń dìde lóru kọ́lọ̀ wá dìde lórúkọ kí ló máa ń dìde kọ́ òun máa ń dìde ní nǹkan tó kéré ní fún ìbálẹ̀ lẹ́yìn ìwà nẹ́bí ó mú tu tọ́ọ̀dù ló máa kájẹ́ ẹ́ tu tọ́ọ̀dù ló máa kájẹ́ pé kó o bá tẹ̀sẹ̀ dínkù bẹ́ẹ̀ kọ́ wàá dínkù díẹ̀. de pé ó tún bí ìsìn nǹkan tí wà nẹ́bí ń ṣe ó tẹ̀sán ju háàpù hmm? ọlọ́run bá rẹ̀ mọ̀ mí ìgbẹ̀ dìde ní nǹkan pé díẹ̀ ni ó kù tó fi tuntun tọ́jú nígbà mí ìsìn ń bẹ wà ní sọ̀rọ̀ háàpù olóbìnrin ìgbà mí wà tó ló hmm? wà wá àgbẹ̀sìntọ̀ aolomi ipe nígbà ní ìgbẹ̀sí wà náà tó dìbò pé pé adinani fún sáyé dé ìdí ẹ̀ ló kú tó lè tó tọ́jú wà nípa nígbà ní ìgbẹ̀ tẹ̀fẹ́ háàfù ló ṣe ẹ́ wà kúlófà nígbà ní ìgbẹ̀ wà ń tọ́jú ẹ gbọ́dọ̀ tú gbogbo ẹ̀ papọ̀ ẹ bá tú gbogbo ẹ̀ papọ̀ ló kọjá wa by time tẹ bá ti mú tú tọ́jú tẹ ẹ mú háàfù tẹ̀sùn wọn tọ́ọ̀dù tẹ̀sùn kẹ́ ti áàdì wọn tọ́ọ̀dù mọ́ tún òun kan ti pé wọn òun ti pé over which is so àápù ti wá lé ẹyọ kan sí ní tó ààrẹ fún ní and eléyìí ni ẹ̀ẹ̀rí ọ̀rọ̀ táwọn kan láwọn fẹ́ sì gbọ́ ibi wá wá wá lọ́lọ́run ọba wí bẹ́ẹ̀ àní kò lè wá tẹ́lẹ̀ yìí náà bóòrù kan bọ́ òrùkù di wá àná ọba máa ń lò bẹ́ẹ̀ tí ó lò wá o tí ó lè pẹ̀lú ayé àwọn tí wọ́n ti dáfọ́ mi náà kò lè ọkọ̀ yìí fún ọlọ́run ọba tó dá sánmà sí jáìlì màláìkàtì màláìkàtì ọba tó ṣe àwọn màláìkàtì màláìkà yọkan màláìkàtì jámù ó ṣe wọ́n ní rúṣùlà ó ṣe wọ́n láwọn òṣìṣẹ́ sáwọn anájọ́ rẹ̀ wúlì ajìmì a màláìkà ẹ̀dá àwọn tó níyẹ̀ màláìkà lúrà ní o àbí wúlì ajìmì a wọ́n níyẹ̀ tó pọ̀ oníyẹ méjì méjì ń wọn wákùlàdá oníyẹ mẹ́ta mẹ́ta ń wọn wárùbá oníyẹ mẹ́rin mẹ́rin ń wọn ẹ̀rí ìlú fẹ́ ti máa ṣá ọlọ́run bá tún fún bí ẹ̀dá tí ó dá ìjọba tó fẹ́ kò kọ́ sí tó pọ̀ sọ kó wá ọlọ́run ló já ní ìmọ̀lá ìtàkótà àmọ̀lá ìbá ẹ̀ rúsùlà wúlì àjìyàn wúlì náà jẹ́ jámùrù àwọn tẹ́lẹ̀ yẹ mọ́síná tí ó wà nítọ̀ mọ́síná wọ́sù lásá méjì àti mẹ́ta àti mẹ́rin fún màláíkà mélòó wà ní màláíkà ẹ̀yọ ọ̀kan no màláíkà ló wí ìjọba tó o bá ti ní kó mọ́síná wọ́sù lásá ò bá dẹ́sà fi wà wà wà náà lóní tó ní kó fún màláíkà ẹ̀yọ sọ̀pẹ́ mọ̀láíkà tó pọ̀ ló kò fún bẹ́ẹ̀ náà ni fáńtì mú máa tọ́ bàdà fún mọ́tún náà fún lábàá làkún tó wà lẹ́wọ̀n kó ní méjì mú méjì kó ní mẹ́ta mú mẹ́ta kó ní mẹ́rin mú mẹ́rin kìí ṣe kẹ́nìkan ṣoṣo kókó mẹ́sàn tó ń wí mọ́tún náà fún lábàá gẹ̀ ìdí mẹ́sàn ẹgbọ́n tẹ́ bá fẹ́ áàdì mọ́tún náà pẹ̀lú méjì to infinity ẹni tó bá tẹ̀lé méjì méjì méjì méjì kìí ṣe pé méjì lọ́nà méjì o kìí méjì lọ́nà méjì o ẹni tí tó bá in two two two two ní jẹ́ máa débi tó bá rí ní mọ̀ mọ́sánà o lẹ́sìn tó bá ń rọrùn sàrẹ́ tó sọ láti no end fàyíká àṣìtọ̀ sóbà fà ọ́sẹ̀ ìjọba mi so mọ́sánà ìṣe méjì lọ́nà méjì débi tó bá lọ kó ní tú tú tó bá lò ìyàwó kéde àyí mẹ́rin lọ́nà nǹkan tó bá ti wà mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin

ìwà àbàlẹ̀ mọ́ yá ìwùjẹ́ tó gbé ta kò sí bò sí lọ́wọ́ ọlọ́wọ́ àpọ̀lẹ́ yìí bí àyà ìṣe rí ó fẹ́rẹ̀ jọ ru àyà tó wà ní súwá tó ṣọ́ àrùn فتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم agbára lé ọlọ́run ọba ọba tó lágbára tẹ́lifọ̀n lè gbà lọ́wọ́ àrò àhìm ọba oníkẹ́ ọba tó gbé alẹ́ ìlú àrọ́ ká ìlú náà kù ọba tó rí ọ nígbà tó dìde tó kẹun tó tó kẹun lọ́sọ̀ àtàkọ́lù bákà fi ká dìde wíwá anábì fi ń ṣe ìkòlùsà láàrin àwọn ẹ̀ka kẹun ọlọ́run bá lè kó ìdá àtẹ̀ṣọ́ ìnáwó wà gbàgbọ́ làwọn nígbà tó lọ́wọ́ sọ fáwọn ẹni fún mi lé ìlànà ìlà pọ̀ nígbà kì í pa pé háàfù lọ́wọ́ bá mú ọ wá ní ìlà pọ̀ nígbà kí kò kéde sí àwọn òbí dàrí àbí kò fi kùn àbí. sọ̀tẹ́ bá ti wo bàbá lọ́wọ́ bá sọ̀rọ̀ pé kó kéré nígbà tí sọ̀rọ̀ kó kéré ó sọ lédè bí kéré ó ní ìlà pọ̀ nígbà. tí ó bàtẹ̀ pé dáàbò díẹ̀ ni bọ̀gbà tó débi kó lékún kò fi mẹ́tẹ́sí kómi lẹ́yìn ilá kọ̀lílá ọdún kọ̀lílá sí kékeré sí ààbò àwọn gbà tí ó débi lílé fún kò rọ́bẹ́ áùsídà lẹ́yìn kọ̀lílá áùsídà lẹ́yìn àbí kò lé kó lórí ẹwà wọn tánà bí wá ṣe ànábì wá ṣe nǹkan táwọn olùlà azùn náà ṣe pé àwọn tọ́lọ́wọ́n ọba tí yóò promise wọn pé ká ṣe nǹkan báyìí pé ògóńgó rẹ̀ ni wọ́n tàgé ànábì wa mú áwòbídà lé ọlọ́gbà pọ̀ áwòbídà lé lànà ní ìmúlọ pé iná rọ́bà ká àlámù anákàtà kú mu anámi tó bá yìí ọlọ́wọ́ bá máa fa ìwà lẹ́nu táwọn àṣìṣe kan bẹ díẹ̀ ni ó kú tó gbé tuntun ó kọjá háàfù náà tán wà ní fàwọ́ sometimes ah ọ̀tún ló fàwọ́ sometimes wà ń tọ́jú wà ń tọ́jú mọ̀ jẹ́ ńlá kọ̀ nílá gbogbo ẹ̀ lànà ìṣe ẹ wá rí ọjọ́ tọ́lọ́ àwọn bàbá ti wá ẹ̀sìnkẹ́ fún yàn téèyàn wá ṣe seriousness lẹ́yìn ìgbà tọ́lọ́ bá gbà tán ọlọ́run wá sí ìjẹ̀kùn ìjẹ̀kùn yẹn ló wá wá ní àyà ká òun ti rí ẹ ti ṣe bọ́ ẹ ti ṣe ọlọ́run bá rí nǹkẹ́ ṣe ó ti àpèsè ètò wọn nìkan àmẹ́bí olùwàkọ́ ipa tó nínú ìjẹ̀kùn ìjọba àtàwọn ìjọ kan nínú àwọn tó wà pẹ̀lú ẹ̀ láwọn tàbí ṣètì máa rẹ̀ wọ́n ní pé nígbà táwọn ìjọba máa fi kìyàmù nílẹ̀ àwọn olóyìn náà máa ń wà pẹ̀lú rẹ̀ gbọ́njọ́ ti ń jẹ̀ máa ní àbọ́lọ́wọ́ bá rí ìfá àti ibi tó ń kálukú náà wà tí tí ń ṣe tí ẹ̀pẹ́ àwọn wọ̀nyẹn náà o mo rí wọn bá fẹ́ wọn wọn mo sì gbáṣẹ́ wọn èyí tó súnmọ́ òun ni pé ó ń kálukú náà ń dájú ẹ̀ ṣe pé pé tí kì í bá ṣe àdíṣì tá a rí fánisọ̀tọ́lá kan máyè kan mọ́sálásí táwọn sàábà rẹ̀ wá jọ ẹ̀mí incident tí ò kọ́ mọ́ hmm? kò kọ́ mọ́ nígbà tí sọ̀tọ́ làwọn màá ṣe àmúlé sọ láwọn sàábà rẹ̀ papọ̀ ibi tó ń kálukú ti ń ṣe é náà lọ́lọ́wọ́ ọba àgbẹ̀tọ́ àmú ah, oníṣẹ́ yìí tọ́ náà ááyà táǹkà yìí rẹ́bà àwọn kan náà sọ̀tún ló ń ṣe sọ wọ́n ní ááyà ẹ̀yọ̀ kan yìí òun ti mọ̀ dínà lè sọ̀kalẹ̀ gbogbo yòókù maka torí tọ́lọ̀wọ̀n bá rí bá ìyà pé lẹ́yìn bàtà tí ń ṣe kìyàmù lè lọ tán tọ́lọ̀wọ̀n afẹ́ ṣe ta fífù fún wa ọlọ́pìnrún ti wá dọ̀nà yẹn ńgbà táyẹ̀ lè rí sọ̀kalẹ̀ zaka ti dọ̀nà yẹn ńgbà tí táyẹ̀ lè rí sọ̀kalẹ̀ ìdọ̀nà yẹn rẹ̀ lọ́lọ́wọ̀n afẹ́ fún tàfí ó fẹ́ ṣe dẹ̀kọ̀ fún wa ó sì fẹ́ pa wọn lé tọ̀ọ̀lọ́wọ̀n bá sọ pé tó ilé yìí áyà yìí ọlọ́lọ́run ọba ló fi pa ìbẹ̀rẹ̀ súrà rẹ̀ ìbẹ̀rẹ̀ súrà ní kúrò lè ìlà ìlà pẹ̀lú ayé ìdílé yìí kábàbàbà bá padà tu ọlọ́run ọba ò padà fún ẹni kan dandan fánàbí máa fi gbogbo òru àbí háàpù òru àbí ọba ọba àbí pápọ̀ wù máa tàyà sọ̀rọ̀ ní ìgbà kíkọ̀ sí ilé iṣẹ́ ìbálágbára ẹ̀bà ilé gẹ́bà tó kàlàyé láti ní ọ̀sẹ̀ tó kọjá ìsìláàmù máa ń tírèmì àwọn sáńtẹ̀lì anything tí wọ́n bá ṣe lọ́dún ọwájú lọ́dún kan lọ́dún méjì yóò ti fa àwọn ìjọsìn kan fi tí ẹ̀ wọ́n fún tó dàgbà tí wọ́n bá padà ṣe é tán ìjọsìn yóò ti ṣe lára wọn yóò sọ àwọn ọmọ òkè ilé ẹ wá dẹ ilé ìjẹ ẹ wá fèsì nǹkan mìíràn kó sì pé àwọn nǹkan tẹ́ ẹ máa fèsì yóò mọ̀ jẹ́ oníranran tí nǹkan ó fi pé lára àpẹẹrẹ yọ ọ̀kan lẹ́bi ọlọ́run ní gbígbé ti àwọn ilé ìtọ́kọ̀ wa lẹ́yìn ìgbà náà kọ̀ nígbà tó di gbé ìlú Islam tó ní lẹ́kọ̀ọ́ establish nínú ìlú Islam ẹ ní ìdí owó lẹ nínú ìlú Islam ẹ ní ìdí àwọn oṣù jihadi lẹ àbí nínú ìlú Islam ẹ ra àwọn èèyàn kan tí wọ́n rẹ̀ ń ọlọ́run kékeré ọ̀dà ẹ jẹ́ ká jẹ pápá ọmọ tẹ̀yà sọ́ra mi èyí tẹ́ bá lágbára ẹ̀ ṣe mẹ́ àmọ́ ẹ jẹ́ ìrìn wákàtí márùn fún wa kọ́ńtáǹtì jẹ so that ẹ lè ní táìmù fún nǹkan mi nínú kàtàlù mọ́ òun lẹ́sìn rí pé kí lè jẹ́ mọ́ tírénì àwọn èèyàn pé gbogbo àwọn èèyàn ìbáadá nìkan nìkan fèèjì nínú àwùjọ mùsùlùmí kò lè gbá àwùjọ rẹ̀ pé òun náà ni òróró kìfáyà tó pé ó kálukú ó ní nǹkan tó pààyàn papọ̀ yóò wá níbi tó ń kálukú tí ó máa dì mú pàtó mọ́ bẹ́ẹ̀ nínú àwọn òróró kìfáyà tó wá wà hmm, yàtọ̀ pé ìdí ayé àdàpọ̀ ní ti nílé láwọn àwọn tó kí ọ́ lé èèyàn fi wájọ sí mẹ́ta náà gbélé mẹ́ta léyìn tó ṣe pé kò lówó nú èsì pípé lówó àkọ́kọ́ òní kí èèyàn máa ṣe jọ́sìn tó ń ṣe pẹ̀lú ṣubú sáfẹ̀wé ìbàdá sáàlọ́ ọjọ́ ṣe bá dàtí za ìbàdá tí wọ́n ta àjòdé lórí ìbàdá tó àjòdé wọn nábílá àwọn àkóhun yẹn káàdàwọn kan náà wà ló mọ̀ pé ìbàdá làwọn ṣe wọ́n sì máa tẹ́ àwọn ìlànà fún ìbàdá ẹ̀ ọdún mọ̀ níbi òun ní ibùdó pẹ̀lú ẹ̀rọ ní màmúlá níbi sọ́mbà tó ń tú ara àtúwọ́tò sáwọ́bà tó ṣe yá ayé lòdì ní àrùn nínú kẹsẹ́ àbálò bá ẹ̀yà fún náà bọ́ọ̀lù náà ti bá ẹ̀ wọlé náà ti dúró sáà bọ̀ọ̀lù tó ọlọ́run bá dà fún àlàbà àbálò ní àwọn àpá sámùfin rọ̀bálò ní ní àwọn olùjọ́sìn sáńtì jọ́sìn ọ̀bá wọ̀lẹ́dínlẹ̀ yẹ inú ìpẹ̀tẹ̀pẹ̀ pé áyà yìí dá lórí pé ánàmìnà àwọn èèyàn jẹ́nẹ́rálì ìlú ààlàtì wọ́n ti tẹ́lẹ̀ lórí àlàlẹ̀ òlàmà wàlẹ̀ òǹbà wà àrùbá bí àpá pé àwọn ẹ̀ta tọ́lọ̀ bá kó papọ̀ yìí ọlọ́run fi hàn wá pé àwọn èèyàn gbára lé gbogbo àlùmọ́ àlùmọ́ bí nǹkan bá fẹ́ lọ dáadáa ẹ́n bí nǹkan bá fẹ́ lọ dáadáa a mọ̀ òdúgbò làwọn òlàmọ́ àwọn ṣe rí táwọn òlàmọ́ àwọn èyí táwọn tó ṣe rí pé yẹ̀ṣẹ̀rú náà bí ààrẹ ti lá sábàánà ọ̀rẹ́là áyà ọlọ́run ọba christ kékeré ni wọ́n fẹ́ gbá lọ́wọ́ ìfẹ́ yìí ní ìfẹ́ èyí ò ara kan tó bá àwọn yàrá òun jẹ́ àwọn yàrá òun ni wọ́n jẹ́ pọ̀ sódíàǹtò òkèlè mọ̀ wọ́n ní ìtàkàndùn ó ti rí òfin ọlọ́run tí ìdí òfin ọlọ́run ó fi rí wọn kò làwọn nù. wọ́n ò bá lu àwọn sáńtì ìjọsìn wọn ò bá lu àwọn ọ̀tọ́ àwọn òbí mọ́tò tó bẹ ìjọsìn ìjọsìn ìjọsìn ìjọsìn tẹ̀wọ́ àbábọ̀ àwọn àtàwọn tí wọ́n lówó ó ní àwọn èèyàn tó lé àwọn ìkàlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ rẹ̀ ó ní kàbí ìgbà káfíńtà àwa lo àmúlá bí tètè àwọn mẹ́tẹ̀ẹ̀ta bá fi láwùjọ kan fásitì àwa nìyà ní káwọn yóò bàjẹ́ bẹ́ẹ̀ bí àwọn olówó tí wọn ò bá fẹ́ kan náwó wọn sí ọ̀tọ̀ lọ́wọ́ àbí ká lò ó láti fi tòwó ti ọ̀rọ̀ àlùkò mọ́ bó bá bọ́ sọ́wọ́ òkì ìgbàgbọ́ yóò ba àwọn èèyàn jẹ́ gan-an torí pé àwọn èèyàn kọ̀ wọ́n máa ń kí ìtọ́jú ẹ̀ tó lówó ràáyíkú náà tàkọ́ni máàlú ìlàmọ́ni ìdàwó máàlú fọ́mà láàbí ìdàwó máàlú fàáríwú náà tùkọ́ni máàlú ràáyíkú náà tàkọ́ni máàlú mo bá àwọn èèyàn kan wọ́n ti fi sọ́dọ̀ ìlàmọ́ni ìdàwó máàlú ẹ̀dọ́gbàlú lọ ọmọ ìlànà ìdẹ̀wò máa ẹni tí ó bá ti lówó lọ́kọ̀ fà á nínú náà sí pọ̀ jù máa àwọn èèyàn wọ́n fi kò lọ́lọ́ so ara nǹkan tó máwọn èèyàn lọ kò kí jù lè fi owó bọ́ sọ́dọ̀ èèyàn tó bá jẹ́ kò fi so mẹ́tẹ̀ àwọn àwọn sẹ́ǹtì jọ̀sìn náà ń bẹ tó ti fẹ́ máa gbọ́ tó sọ wípé àwọn nǹkan kan sì jọ fi gbé lára àwọn tọ́lọ̀ ọba máa ń wù má lè mọ̀ bẹ́ẹ̀ àwọn ilé ìlú máa tún sọ̀rọ̀ wọ́n tó dẹkùn náà dùdú àfáàlì bìdà àwọ̀dì wọ́n lè tún bá fẹ́ ọlọ́run ọba máa ń hàn níṣẹ́ ó sì ń darí nítorí àwọn fẹ́ já ọ̀lẹ́ inú bíbá àwọ̀tì pẹ̀lú àdó àwọn wọ́lẹ̀ ìlànà pẹ̀lú lórí ìpapọ̀mọṣẹ́ wọn kọ́lọ̀ sọ àwọn kan bẹ ní àlùmọ̀ tó yẹ kó bá tọ̀ báwọn òbáàdù bá ti bàjẹ́ náà lẹ́gbàá ìjọ máa gbáyà lójú yóò pọ̀ òun lẹ́gbàá àwọn kan tó máa ń kílẹ̀ nù tún bí ìjọ máa ṣe nù torí ní wọ́n kọ́ ẹgbẹ́ yóò jáde ogojú rẹ̀ wọ́n pọ̀ ní ìsàpàpàtàdúrà káàkiri ìyẹlẹ́jà ló wà ní ìyàgínà ẹ̀kan pé a ah, ah, ẹ̀fẹ̀ jáde ní alúwà ní àmì tó bẹ̀ ní alúwà hmm, sọ̀wọ́n kò bá tọ́ tá a bá ti mú ìbáadà nínú nǹkan téèyàn fi ń ṣe náà fílà ìkéjì téèyàn máa mú òun ní ìkẹta aljihad ti sọ ibi jihad ti yàn sọ ẹ̀ ń tọ́lá bẹ̀rẹ̀ ìbádà àti aljihad ti sọ mẹ́tẹ̀ẹ̀ta yìí ọdún kìfàyà tó fi pé ẹ̀mí lè ní ó fi ṣe owó ni wọ́n máa ń fọ́ ní gbogbo owó ní máa ń pọ́ǹdì ìwẹ̀ ní ti báyìí a rí nínú àwọn èèyàn tó fẹ́ sí ìjọsìn làwọn fẹ́ ṣe tó pé irú ìjọsìn wọn tí òdòkan lè ṣe débi tó wù wọn dé òye pé wọn láti wá jẹ hmm? tó wú bá fún fún yóò ṣe àtàkọ́ jihad fi sàdìdì àmọ́ kò ṣe pé ìkẹ́tọ̀ ṣe jihad yẹn wọn ò ní fúnra wọn òun náà ló ti pé nínú àwọn tẹ́lifà fún zaka olùwà sí ìfẹ̀mí ìlú ààrẹ ní kò ṣe kú ti tiẹ̀ tọ́lá bẹ̀rẹ̀ mo fẹ́ ṣe ètò ìpàkókò náà ní ìlú ọ̀gbẹ́ náà mẹ́tẹ̀ẹ̀ta ló wà níbẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta òun ní muhammadu mukadde nínú àwọn tàbíyìn bàbá yìí náà mukadde olùjẹ́lẹ̀ mọ́gbàlódọ́ àìsàn dọ̀là wọn olùmukadde àti pọ́ǹt olówó lọ́wọ́ bọ́ ẹ̀mọ́ ń tọrẹ fún lásìkò tó ń wá oúnjẹ tàbí sọ̀tọ́ àwọn olùkùlẹ̀ wọ́n jọ wá mọ̀ nínú náà sọ̀rọ̀ sùlẹ̀m àwọn méjì náà lọ jáfa fún ọmọ alẹ́ kọ́lá fún ọmọ but wọ́n lù ń kájẹ́ ibò ṣe fi sí jọ́sìn wọ́n tún fi sí ma sọ̀rọ̀ sùlẹ̀m fi sí jọ́sìn wúlọ ẹni tí àgbówó bá ti wá dọ́wọ́ pẹ̀lú dọ́wọ́ ọmọ wọn lù ń kájẹ́ owó tó pọ̀ yóò wà ní tó àwọn ọmọ tó lọ bá ń fún sọ̀tọ̀ wa ló ń sùlẹ̀m tó bá fún ìtàn yóò wá sọ fún mi yóò tẹ̀lé ká lórí má pẹ̀lú máa dọ́nù ká yọ̀rọ̀ dúlé kọ̀ọ̀fà wọn máa sọ̀kù wá náà níbi ìbára tọ̀rọ̀ mi. máa dọ́nù ká yọ̀rọ̀ dúlé kọ̀ọ̀fà wọn máa sọ̀kù wá náà níbi ìbára tọ̀rọ̀ mi. kí ni tó rò nípa ènìyàn kan ní ìbáṣọ mo ti fún sọ̀kù wá mo ti fún láì fún sí ìjọba mo ti bá a tẹ́ kí a ní tó jẹ àgbàmọ̀lẹ̀ kò ní ìdìbò sọ ọ̀pọ̀ owó ló fi kún ìbára bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀rí ẹgbẹ́ gbèsè owó tẹ̀kọ́ òun fi kún tọ́lá rẹ̀ ẹ̀rẹ̀ tẹ̀kọ́ owó tẹ̀kọ́ òun fi kún ìbára sọ̀rọ̀ abdullahi mubarak kò mọ̀ òun ká jẹ́ ìtàwọn kò lápẹ̀lẹ̀ nígbà tó ní máa ń náwó òun àfáàlò ọ̀gbọ́n ló bá owó rẹ̀ tó máa ń náà àríkó náà sí ìlú náà àwọn onímọ̀ wọn náà sí ìlú إني لا أعرف مكان قومي طلب العلم فأحسن طلب الحديث فأحسن الطلب للحديث èmi máa yí àwọn ìjọ ọ̀tún torí wọ́n wá máa hadith wọ́n sì ṣì dáadáa wàhájá tó náà ti ìlẹ́yìn ìṣẹ̀dínà pé káwọn èèyàn bẹ̀rẹ̀ bí ti ìmọ̀ wọn àwọn èèyàn ní bùkátà tí wọ́n dá orí wọn pé kó wọ́n ti lọ lè bá wọn kó mọ̀ wá

wàrí àbùnrin náà tá a bá rọ̀ wọ́n lọ́wọ́ tá a kówó fún wọn nẹ́ṣà wílé ẹ̀yìnmá lè ó má ti hà wọ́n lè fẹ́ ìgbìmọ̀ fún àlùkòmọ́ àná ni fàlà àlàmù bá dànù bú wà ti dáradáta àwùjọ́là ni bá fẹ̀lẹ̀. lẹ́yìn ìgbà téèyàn bá dáná bí ọlọ́run tán kẹ́nìyàn kò lè jẹ́gbẹ́ inú wa mọ́ òun ò ipò kan tó tún lọ́lá tó ipò fẹ́ẹ̀dì mọ́ torí bí òun bá fojú kó yí òun pé nínú àwọn ọ̀nà táwọn èèyàn mọ́ mọ́tálẹ́ mọ́ fi dúró òun ni wọ́n wà fún ọ̀nà níbi owó bẹ́ẹ̀ ni láti fi hàn sí ìpàdé padà lọ́nà ọ̀pọ̀lọpọ̀ náà níbi owó ọlọ́run bá fi fún wọn ní sàánù lọ́jọ́ so bẹ́sìtì yìí ẹ máa wò ó bẹ́sìtì ẹ dákẹ́ ọdún ìsàlàyé yìí dáadáa òun lẹ́sìn yìí di ááyà yìí. nínú àwọn nǹkan tọ́nà ọba mẹ́ṣán wípé òun lòun wó wọ́n tó bá lè ẹmọ́jì ojú ọ̀ràn ìyàbí kí n sọ pé kẹta jẹ́ ti táìmù kápá tó ẹsẹ́ àti ṣe nínú àwọn tọ́nà ọba mẹ́ṣán owó wà rẹ̀ tó gbé owó ní ó yìí ó ní àlímà fún àwọn fún ìjà sọ pé àárẹ̀ tó eléyìn èèyàn lọ́wọ́ mẹ́ ẹ́n bọ́tẹ́ báwo mẹ́ta lọ́wọ́ bá dákọ̀ ààrẹ excuse lòun but agbọ́wọ̀ ákàrú rẹ̀ ikọ́ tí lọ fi sẹ̀bẹ̀ ìlà àtàjà orí ọ̀tọ́lọ̀ tọ́lọ̀ làwọn ṣe àbí ìjọ́sí lòun but wọ ákàrú rẹ̀ yẹ̀ ìgbó náà fi áti gàtà lórí pẹ̀lú àwọn kan àwọn ṣe business card ìyẹn ìgbésí ayé ẹni ẹni kéṣẹ́sì ìrìsáà ẹ̀ ń gbé kọ́nà lọ́gbà ara tí mo fi dẹ́ onímọ̀ sí kìí ẹ̀yin tẹ́yìn ní tíráàpù tẹ́ ẹ lọ ibi tẹ́ ti wúlò lọ́dà tẹ́ bá tà méjì kí lóru ẹ kó bá àwọn èèyàn lóde bó ṣe káwọn ẹgbẹ́ sì yé mi kìí ṣe wá ń wé pé kẹ́ ní gbogbo èèyàn lè gbogbo èèyàn fẹ̀sìn gbogbo èèyàn àmọ́ kìí ṣe gbogbo èèyàn sọ̀rọ̀ kó wọ́n bá náà hà láàrin wà láàrin àwọn kan gbọ́dọ̀ jẹ́ orí mímọ́ àwọn ọ̀rọ̀ ojú jì hajj àwọn òjú ní bàádá àwọn ẹ̀yìn tó kú sí inú lọ́lọ́wọ́ bá ń fà sí ìgbà ipò ti dákọ̀ jihad ló dákọ̀ ìjẹ̀lú ìgbónà fẹ́láàtì yàtàbùnà ní fàdìlá yàtàbùnà ní fàdìlá òṣìlóbù kòránì fáìdá kó jẹ́ ti sọ láti فانتشروا في الأرض وابتغوا من فضل الله ó lẹ́bìí rí pé bàbá ti fẹ́rọ mọ́sálásí kí ni wọ́n ní báyìí láwọn sáré bọ́bá lọ́wọ́ jáde bọ́wọ́ rẹ̀ jáde lọ tẹ́lọ̀ náà láwọn ajá sẹ́lẹ̀ bẹ̀rẹ̀ jáde títọ́ ọlọ́run mo ti jọ́sìn rà ìwádìí ẹ̀mú lọ lákòójọ́ bọ́ òtúbẹ̀ tó bá fi gbọ́ yé báyìí ó ń kálukú ó wúlò sí tó bá fi dá sí á sì máa mọ̀rún pátó àkáfà bí àlùkò mọ̀ bá tọ̀ pé àwọn tó wà mẹ́ òbádùn ló pọ̀ jù nínú wọn sáfẹ́ ìjọ̀dún tó wọn òfẹ́ kan mọ̀rọ̀ lé ayé pátó àkóyè ní ọmọ pátó tó wà ní ayé torí yóò kó rọrùn láti ilé ayé hmm? ẹni tó wọn ọ̀tajà lọ́jà ní bóyá lọ́jà gbági ní wájà àbí lọ́jà kí ẹ̀gbọ́n tó mọ̀ pẹ́ntì ti ń tajà á ní ìdí owó rẹ̀ mọ́ tí wọ́n ṣe yóò máa pàṣẹ sáfúrà pé ah, ṣé bí kẹ́ wá wà nínú sáwọn obìnrin ọmọ wa kọjá rà ah, obìnrin ọ̀dá ní kọjá ẹ̀gbọ́n ìwé ìjọ ọmọ pàṣẹ tó gbóhùn òfẹ́ kan sí bísínẹ́sì ìṣẹ́ tó bá ń kọjá fún ọmọ wálé ni ìlú wa bọ̀ kọjá wá ní ẹgbẹ́ anybody tí ó bá ṣe bísínẹ́sì tí ó bá rówó bọ́lá yẹ̀dùkúrò láti ní ìfẹ́ yìí sàfihù mọ́ travel kìí ṣe lùsùmí nìkan wọ́n travel lọ́wọ́ mọ́ travel lórí ìdòdì òwò ní jẹ́ ìdìbúrò ìsìlámù látìgbà tí ìsìlámù ti ń bọ́ ìsìlámù kẹta ti ní méjì ibi tí ẹ̀lẹ́ ìdòwò lọ àwọn sàábà ó travel lọ sí ìlúkèwé rí ibi gbogbo ó ní mọ bí àmì ẹjọ́ kẹ́nìkan máa ń sọ fún yàn pé ẹjọ́ ṣe kéèyàn sá lọ sí UK ìlú kèbèrè náà lè wó wá ọba ọmọ ìgbàdún fún fún àwọn ọmọ ìtúrọ̀bù náà ọmọ ìtúrọ̀bù ní owó wá náà èyí ó ti gbówó láàrin ìwé yẹnu ìbúnà fún àlọ́lọ́ pé àgbàrù fún àjò omi ìyàsọ́bà náà tíráàbù lọ ṣe tọ́bà pé àwọn àjọ́bù pé yóò mọ̀ tíráàbù láàrin ìlú ẹni àtàbá ní àyà yìí bá tọ̀kalẹ̀ lọ́sùn kan tọ́ka náà àbá tọ́lọ́ sì ti yóò fi fún ọlẹ́ sí ìtìkútọ̀ ẹlòmọ́dìdì ló ń sọ ẹ̀sùn pàtó jẹ́ gbogbo mọ̀ pé ìkàtà ń ṣèyàn pàtàkì. so àwọn nǹkan wọ̀nyẹn òun làwọn mùsùlùmí àkọ́kọ́ mọ́ hmm, àtijárò hmm, àtijárò gbogbo èèyàn ni ó yẹ sí àmọ́ ó kálukú wà ní góòlù láàmú bẹ́ẹ̀ wọ́n kálukú mọ̀ àwọn bá kí n mo lè ṣe ó lọ́wọ́ dùgbò síwájú torí bá àṣẹ náà ní pé ń fa àwọn àlámà yìí tá a máa ń kó sí àwọn ìlú kéékèèké kan tó kan torí bọ́dà mọ́kọ́lọ ẹlòmíì gan kò gbé e mọ́ jẹ́ sí mọ́lẹ̀ rò lé owó mọ́ torí pé àwọn èèyàn ti wà clustered lójú kan pẹ̀lú fáwọn èèyàn kálukú bá bẹ̀ẹ̀ kan tú síbi tó bá wà táwọn èèyàn pọ̀ bẹ̀ẹ̀ dáadáa fún kálukú mọ̀ rí nǹkan tí wọ́n fi pàǹpà ní tó mú àní mọ̀ wà fún pàrọ̀ tiẹ̀ tó áyà yìí òun náà ń sọ yìí tọ́ ọlọ́run ọba ní ọlọ́run ọba rí wà nàbí hmm? àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ a ní àwọn tó wà pẹ̀lú ẹ̀ sọ ẹgbẹ́ àwọn táwọn náà ń ṣerú nǹkan ìwọ náà ṣe kọ́lá bẹ́ẹ̀ bá wà papọ̀ hmm? ọlọ́run wa ni wọn lọ́wọ́ ìkọ́jú ìròyìn ẹ̀rọ ọ̀rọ̀ ọlọ́run bá tẹ̀ka mọ ojú ìwọ olú àtọ̀sán ọmọ ìtò jẹ́ háàfù mi ọmọ ìtò jẹ́ hàntọ́ ọmọ ìtò jẹ́ tòótọ́ àmọ́ lọ́wọ́ ọba rò torípò kẹ̀kẹ́ jẹ́ ẹsẹ̀ yọ bọ́lọ̀ bá fi fáwọn àdúgbò rẹ̀ bá fi yọ sí wọn ní azùn dáadáa yóò ṣe ìfọwọ́ fún náà ọlọ́nìtọ̀ àdìmọ̀ ńlá kò súrù bàtà bàálì ọlọ́mọ pípẹ́ sọ pé ẹ̀ẹ́fẹ́ ṣe déédéé pékè kéèkì sí àpò rù wà tọ́dù rù tó tọ́dù ó pé ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ lágbára àti sọ̀ǹkà ẹ̀ tó ṣe déédéé bàtà bàálì ikú torí ẹ̀kọ́ wá síbẹ̀ kọ̀ọ̀kan kí ni wọ́n pè ní ẹ̀fọ́ nísìnyí báyìí ní current world ní current language tó bá sọ ẹ̀fọ́ ọmọ ẹ̀fọ́ lè estimation count survey and statistics àbíbíkì ẹ̀sọ́ ọ̀nà ọ̀bọ̀ ni wọ́n ti yọ tí wọ́n ti yọ àtọ́ wọ́n yọ látara àlàáfọ̀ òkúta wẹ́wẹ́ rẹ̀ tá a fi ń kàǹkà tí nǹkan bá ti pọ̀ làmọ́ òkúta wẹ́wẹ́ rẹ̀ kà láàbọ̀ àtọ́ ó kà tó kó ti pọ̀.

ọ̀rọ̀ kó mi lé láìlá pọ̀lọpọ̀ kan fákọ̀rọ̀ wù máa tẹ̀yà sára fákọ̀rọ̀ wù máa tẹ̀yà sára mi lòdì fákọ̀rọ̀ wù tó wà mí ṣe kìrọ́ à kéwù wọ́n fi kìrọ́ à rẹ fi tẹ́ǹtì sọ̀ látò kìí ṣe pé kéèyàn sọ ní ìsìn pé fákọ̀rọ̀ máa tẹ̀yà sára mi lò ẹwà kéèké wá ní kí kọ́lá bó ti pé fájá nìkan kìí yàní fàtọ́lù nínà lẹ́yìnì máa ń tàbẹ̀tà ẹ kí lóòrùn tó bá wù wọ́n wá fi kìrọ́ ààrẹ fi fẹ́ǹsì gbogbo sọ̀lá kúrọ́ á ní máa ń lò rẹ̀ ẹ̀yìn ara àtàkùlẹ̀ kan á kí ni sọ̀lá ta ẹgbẹ́ rògbò lídò ló fi ṣáǹsì ìlà àtàkà kẹ̀kẹ́ ládùúgbà tó bá ti yẹ lórí títí tí ó fi dání òru ìtumọ̀ ẹ̀ ni pé zoro af maghrib ìṣà àbí wákòrò ánà fàjì wákòrò látà fàjì kẹ̀kí hàn àṣùbá àná ìnà kùrán alfajiri ìrún alfajari ìrún àṣùbá àwọn màláíkà mọ́ wítínẹ̀ẹ̀dẹ̀ ìtumẹ̀ pé màláíkà tó fẹ́ gbáṣẹ́ àtèyí tí ń lọ wọ́n jọ pàdé látùbá oníyàtà àkọ̀bù náà bí kún màláíkà tó bè lẹ́yìn wọ́n ìtúkẹ̀ ẹni pé èyí tó ń bá fẹ́ kan ṣiṣẹ́ látòru àtùbá ló fẹ́ pó èyí tó ń bá fẹ́ gbaṣẹ́ àtùbá ní òde àwọn èdè ó pàdé lọ sí iná kùránà fẹ́jìrì kanu ìṣẹ̀dá ló fi wọ́ọ̀sì fẹ́ dà kan pé kókó kò kálífàjà kò kí wọn àtùbá kò tí ẹ̀ yé mi èmi ò mọ bó lẹ́nu fẹ́ ṣe nílẹ̀ àwùjá kò sí òòlù ní mọ́tò gan tí mo fẹ́ ṣe kankan bá àtùbá àti ìmọ̀ eh, bá ń gbà tí kàtí wá lè ní sí òun ẹ́ pé ó kàn jáde bá máa rí mọ́tò kan tó kàn jáwò lórí kó òun gbà tó kóun tó bẹ̀rẹ̀ gbèsè ayé òun gbọ́rọ̀ kírun ná káfí bẹ̀rẹ̀ ní sèé ilẹ̀ ni yóò sọ pé látàgò mẹ́ta làwọn dákò ti máa dún ẹ̀sẹ̀ náà lẹ́kọ̀ọ́ fọ́ọ̀fọ́ bẹ́ẹ̀ wàhálà òjò pọ̀ jù wàhálà òjò pọ̀ jù nígbà tó wọ́n dé téèyàn bá ní iṣẹ́ ìjọba gidi tó bá yẹ lágbọ́dọ̀ ẹ tó kó ọ̀nà ọ̀sẹ̀ kéèyàn lè kú ọ kéèmì bá yẹ tó bá ti lè bẹ̀rẹ̀ kí ẹ̀bá tánù gbòmí sí tánù òun jẹ agbo méje mẹ́jọ ìṣẹ̀lẹ̀ wọn bẹ̀rẹ̀ kò lè jáde mo wà tánù mo wá fẹ́ lọ sí Yobe fẹ́ lọ fọ́tún fún bẹ́ẹ̀ ni mo fẹ́ ní kánù wọ́n ti wá fọkàn sí pé bọ́yá pé à kákan ká jáde káyé ti mo jáde ìrìn mọ́tò ilé ìjọ mọ́tò ìgbà mọ́tò ti kòfin tó lélẹ̀ wọ́n ni àbá nǹkan ò lè rí kò ní yóò sọ fún ìyàkálẹ̀ yìí àrókò ní jáde kọ́lá tó bó tútù bá tó mú ìyàn kò tó ní jáde wọ̀lá èrò ìjà ìyàn àgbà òun yóò gbé kí ní méjì ni àti tẹ́ ìjọba ní jẹ́ o àti private ni òun ò káàdì kankan ó rí ẹ̀yìn àwọn sábàbẹ̀ kan ní investment ilé àwùjọ àwọn ìfẹ́ gba haúsá ṣiṣẹ́ ní private pé kò sí tó fi lé mi ò kò ní àmọ́ ìdè mi ṣe wá fẹ́ kó ń jáde ní òkìtì lè mọ́ <laughs> ìbẹ̀rẹ̀ ṣé wà ní òkìtì òtútù mọ́ yìí àpẹẹsẹ yìí mọ̀nà ẹ̀gbọ́n ká àpẹẹsẹ yìí mọ̀nà yẹ́n ìbọn bọ́bọ́ náà lò ilé ìwọ́n lọ alẹ́ ìjọ àgbègbè àgbẹ̀sẹ̀ náà ṣe mọ̀ wá kí ni ìhun kéko ké gbogbo rẹ̀ ń tà ẹ̀ tó bá gbéra gbogbo tó ní ìlú ẹ̀kọ́ sílẹ̀ kèké lọ àwọn

tó bá ìsìnké tán náà kọ́ mọ́gbìlì tó kókó èyí tó bá tó fẹ́nu tí bá ti ní bọ́ọ̀rùn bá ti ń wọ́ díẹ̀ díẹ̀ ó fẹ́ lọ kí má dìbò lẹ́yìn mọ́sálásí àdúgbò ẹ̀ mọ́sálásí àdúgbò rẹ̀ àbí mọ́sálásí tó ti ní ìfẹ́ tó ti gbọ́ ọ̀rọ̀ lọ́pàá ẹ̀ẹ́dẹ́gbẹ́ mọ́sálásí máa lẹ́sìn ní àgbà wọn kalẹ̀ àdìsọ̀lẹ́ mẹ́fẹ́tọ̀ ma gbogbo agbé mọ́tò fún ọdúnrẹ̀ sí sáàtì jẹ́ nípa yóò sì mú láti pọ̀lú ìrìn ọgbọ́ ọkà ah, àjẹ́sára kí náà wákà pé àdíjì kí náà pé yóò pé mọ̀jú aláyájẹ́ ànábì sọ pé kí náà tó bá ti mú tó mọ̀tá ni wọ́n kì í ṣáàdá ìgbọ̀lérò tó alhamdulillah ẹjọ́ so òun ò lè ṣe kéèkò àtẹ́sẹ̀ ẹgbẹ́ láti mọ̀lá lóòfẹ́ ẹni ìpára máa wò ẹni tí bí èèyàn bá ti bí èèyàn bá kódà tó bá níbi kéèyàn travel gàlá ìmọ̀ kàtó àtàwọn bíjẹ́ máa ń kéèyàn sí à irú àgbákò náà wà lè ṣe àyè náà níta ẹ̀dá sí ìkànnà kájọ ìgbé fọlọ́ ká mọ bí wàá kú ẹ èyí máa fi ìdí pé kò sábà tàbí kéèyàn ṣe yìí ṣe àti ìkírun bí kò ń ṣe rí yóò jáde látàgò mẹ́rin àtòun àtọmọ àti gbogbo ẹ̀ wọn á ní sáwọn bá dé sí ní àtàwọn mo ti jáde jáde ètè kékan ó dọ̀ fún àwọn tó kàn ó Umar bin Khattab radiyallahu anhu Umar bin nígbà tí mo wo wàhálà ètò padà máa padà bí bí tí èkó ti wá èyí lè kó nìkan lórí òtútù náà gbogbo bí tómi bá ti wà ní mọ́lẹ́ òtútù náà àwọn coastal cities ní mọ́lẹ́ nígbà tí Umar débi àyà wà aláwo ìsàkọ́ ọmọ alàtọ̀rẹ́ kan láàfin náà má àdìbàdà kan sábà dúró déédéé lórí ìlànà ọlọ́run ọlọ́ni á fún ọ lómi tó pọ̀ mu ọmọ rẹ̀ wá ní kìí ṣomi ọlọ́run ọba ń àdókòwò wọn pọ̀ ṣe owó ọmọ rẹ̀ wá ní àìsù káànàlì máàlù káànàlì máàlù ibi tómi bá wà lówó wà àwọn ẹ̀kọ́ yìí ẹ̀ẹ́dì ẹ̀wù àwọn tọ́lọ́run ọba fẹ̀ kan fún lágbo yé gbígbé ẹ̀ ibi tó wó bá wà tó mi bá wà lówó wà fọ́dẹ̀ epo gan tí ń dalé ayé rí náà omi ní ẹ́ ó mọ̀ lọ́wọ́ adúlé orí wà ẹ́sù káàdà ìmáàlù káàdà tẹlifẹ̀tìlá ibi tó bá wà lè sínú wa lẹ́gbẹ́ irú ìyàtọ̀ tí ń jà àwọn èèyàn lẹ́kọ̀ọ́ iná fún òkú bẹ̀rẹ̀ wọ́n tó pọ̀ sí ẹ́ ẹ̀wọ̀n bí tí ó mọ̀ sí mu lẹ́gbà tó láàpẹ̀ ìnáwó máa dára aizu kanar malu kanatin fitna aizu kanar ma'u kanar malu wa aizu kanar malu kanatin fitna ó wà muka mú kàn ní pé ó jẹ fìtínà kó rówó so ara tó fa wàhálà èkó ni bómi bá ti wà ń lè ka òun yóò mọ̀ jọ́ bẹ́ẹ̀ owó ti wà bẹ́ẹ̀ kánú ọ̀dọ́ bíi náà lè gbèsè ayé tí wọ́n fi kúrú díẹ̀ ráhùn bẹ́ẹ̀ bá dé pọ́tà pọ́ọ̀tù náà àlẹ́kọ́ àgbá kò gbèsè ayé lòun náà omi ní ń fà bómi bá fi lè wà tí pọ́ọ̀tù wà ń bì kan ẹ̀wá ni wọ́n fà wàhálà o ògbóni tó wà nù mọ́ bí kàtọ́ lọ́tọ́ ẹ̀sùn kánẹ̀lmá kánẹ̀lmá ẹ̀sùn kánẹ̀lmá lù kánẹ̀lmá ọ̀ àfọwọ́ fún òun láwùjọ fi gbádùn pé wò èmi fẹ́ ló sábùjá tí ò sọ ni ẹ máa ń kówó èkó wa bẹ bá ti gbogbo bá ti ẹ̀fọ́ àpẹ nílé ọwọ́ tó ju díẹ̀ àwọn ọmọ náà ń bẹ̀ wọ́n máa ṣe wàhálà rẹ̀ ń yọ àmọ́ wàhálà tẹ́ ń jẹun ẹni tẹ́ ní ọgbẹ́ kọ́lá àwọ́sá tó wá sí láti ilẹ̀ àwọ́sá tó wá sí ẹsẹ̀ gan yóò sì yàtọ̀ ìdúnà ń bẹ̀rẹ̀ kọ́lọ́mọ ayé àlùbáríkà kó mẹ́ àlùbáríkà wà lẹ́kọ̀ọ́ tipẹ́tipẹ́tipẹ́ wọ́n ní ṣe wàhálà nìkan lọ́wọ́ fẹ́ máa fọ́ ọlọ́mọ ìfẹ́ wàhálà nìkan ní kú o àdúrà ni ìtẹ́lẹ̀ bẹ́ẹ̀ wà láti lókè ọ̀rẹ́ àtàkì lẹ́kọ̀ọ́ àrí àmọ́rí ti báyìí ààrùn náà ìgbọ́ kọ́lọ́mọ yóò àlùbáríkà kó mẹ́ àríkò ní àbá náà so owó wíwá ọ̀nà àlàyé ó wà lára àṣà tí ìsìláàmù fi ń gbé ètò flight computer ọlọ́run ní ara àṣà tó ń wọ̀ òfin ní jẹ́ kí ìyá mọ̀lẹ́ tó ń gbé táìmù báyìí kẹ́ni pẹ̀lú àlímọ̀ àṣẹ ẹ̀kọ́ ní ó máa gbọ́ wà á àrùn ẹ̀dùn àti ẹ̀kọ́ ní ìtàlùlá wà á àrùn ìtàlùlá ṣùgbọ́n ìdìbò pé káàmù yẹn tó jẹ́ hmm? tó jẹ́ àrò wa àwọn tó jọ lówó owó owó ìlú fún ọ̀kan tí wọ́n wà jẹ́ lẹ́sìn. Hmm? muhammadu muhammadu tí wọ́n dákọ̀ fún ilé ẹ̀kọ́ nípa àwọn ọmọ iye owó bóyá sọ bẹ̀ẹ̀ kan tó ẹgbẹ́ fún tọ́fà lókítọ̀ máa fẹ́ nù kàdé lọ́dún ọ̀gbára dọ̀tọ̀ fún àlè ìbára tí wọ́n gbé wọ́n wá mìíràn tó ní نعم العون على تقوى المال المال kò sí nǹkan tó dáa tí máa ń ràyàn lọ́wọ́ lórí títẹ̀ lọ́lọ́ tó dàgbò hmm? kò béèyàn bá tẹ̀ka sí mọ́ àwọn èèyàn tí wọ́n ń wá owó tó gbọ́dọ̀ wọn bá tẹ̀ka fi hàn wọ́n bóyá ìlọrẹ àdúgbò rẹ iṣẹ́ ńláńlá tí wọ́n ṣe fún islam tó káyọ̀ gbọ́dọ̀ pàṣẹ fún mi kọ́dọ̀ gbọ́dọ̀ máa ṣàdúrà fún wọn lọ́dọ̀ ìṣẹ́ gbọ́dọ̀ ní kọ́lé ìlú ẹ̀ta rẹ̀ fún wọn sí kàtó òwúrọ̀ fún wọn. Abájọ́ ìsìláàmù gbé báyìí, wọ́n náà sọ ìlú wa fún dáadáa. Ọlọ́run bá lè wá fún alẹ́sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ nínú àwọn tọ́lọ́ àwọn bá wá kẹ́ ẹ̀rú bá fi sọ̀rọ̀ ìjọsìn adakọ̀ nǹkan mẹ́ta ìjọsìn adakọ̀ ìmọ̀ adakọ̀ jihad àwa ní owó wá ní wọ́n fẹ́ kan kó ṣe gbogbo nínú àwọn tọ́lọ́ àwọn bá wá kẹ́ tóbi gbogbo ẹ̀yẹ́ ìbámu bàbá mú àbúgbà pé òsùnmọ́ lẹ́kọ̀ọ́ osman máa ṣe kìyàmù léde ìlú wọn rìpọ́ọ̀tù pé gbogbo Quran máa ṣe kìyàmù léde ó wà mẹ́rin tó ẹ̀ sí ìbádà láti bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ìmọ̀ osman bẹ́ẹ̀ náà tó há Quran àbí bẹ́ẹ̀ bá tó sọ̀rọ̀ owó máa ń jẹ́ ẹ̀hẹ́zà jẹ́ iṣẹ́ ìpọ̀tà owó ìsànkò kọlọ́nkò kọlọ́nkò káyà pàdé àwọn ìsàn wọn nígbà tó fún àwọn owó dé ọrùn gbẹgbẹrẹ kàwé kàná lè wó ni tí ọ̀sán bá bá pèkó wa wọn gbogbo níwá òṣèré kan lè fara lé ọmọ náà kó wa àmọ́ tí òsán kó wa ó ju gbogbo tí àwa pè owó kó gbólé rẹ̀ tán bọ̀yẹ̀ gbogbo wa ju gbogbo tí àwa pè gbólé rẹ̀ rán wọn nígbà àdìsí sẹ́lẹ̀ nígbà tó fún àwọn kó kalẹ̀ báyìí anabi wo Usman aa ah, ah, Usman anabi wo Usman dọ́gba Usman ẹ̀ máa fa àwọn àti ilẹ̀ gbogbo tó tó Usman lè ṣe lẹ́yìn òní kò lè nílá olùkọjá kò sí nǹkan tó dáa ju kéèyàn tó bá ní ìjọsìn ọlọ́run ọba kó lówó yìí tó lè ní bí fojú kéré wọn lórí àwọn ìyẹn bá àìmọ́ bu ẹ̀sìn yé pé òní kálíwì tẹ̀sìn sójú kan ìbọn mi ọlẹ́sàkúlà lẹ́sìn yìí kọ́dà ìyẹn ṣe fún ìran kò tẹ̀ sí ìkọ́ni báyìí láti sọ wípé gan-an ó ti wọlé pé lónìí ìbílẹ̀ wọn àti lábúlé lábúlé kò sí ọ̀rẹ́ wọn lẹ́nu bá lè rí nǹkan yẹ ọ̀pẹ́ tó mọ̀ sí náà tó mọ̀ gbọ́ àwọn ènìyàn ìyá mi láti lábúlé láàbùdó ìdòmí tíra ní ẹni dá àtòrí kan gáwó ìwé tí ó kàn máa sàǹtà ní wọ́n bá kọ́kọ́ àti ìlú àwọn ọ̀sán lọ́wọ́ sọ́ra ó wọlé ìpínlẹ̀ tó gbé ẹ̀ tẹ́wàá lé dọ́lọ́ yìí pẹ̀lú láàbùdó ìdòmí tó yẹ fẹ́ wọ́n náà ìgbé kọ́ bá ń tàrẹ sọ̀rọ̀ rẹ̀ bọ́yá bí owó yorùbá tó ní ẹlòmí ìjẹmọ̀ tọ́jọ́ àmọ́ ní oṣù wúlò tó ọlọ́run ọba ní pápọ̀ ọdún máa ń tẹ̀yà sárọ̀ nínú ìgbà ẹkí ẹdìdè lóru gidigidi tó bá wà fún yín tó ní ìpè bóyá ten minutes náà bá ní ẹṣẹ bó ti twenty minutes ẹṣẹ bó ti thirty minutes ẹṣẹ má ṣàyà pàrọ tó bá kọ̀ owó tó wà ní àyà pé pàpàtọ́lù pàkúmù nínú lẹ́yìn ṣàyà pàrọ so pẹ̀lú ìtumọ̀ yìí ìtumọ̀ yìí gẹ́gẹ́ ló lọ pẹ̀lú ìyá kéèké náwó kìrọ́ à tí èyàn wà fẹ́ fi ṣe ẹ̀rí wípé tọ́lọ́wọ́ bá wí wípé tàbá tí ń kírun bá kọ̀rọ̀ ó máa tayà sára mẹ́rin alùkòrò ààrùn ẹgbẹ́ ìjọ bá rọrùn ní gẹ́bà wọn ànáfù sí lọ wípé pàtí àgbèrè sọ̀rọ̀ àrìnà lórí ẹ̀rù ìfàkọ̀rọ̀ mọ́tayà sára mẹ́rin lọ́rùn àwọn onífàkọ̀rọ̀ mọ́tayà sára mẹ́rin lọ́rùn ní nọ́ọ̀tù kọ̀ọ̀án wọ́n wà ládìí ẹ́ ife àtúnṣe wà ní ìbáwọn yóò jẹ́ sí ìyáda tó alàdínà ẹ̀ ọlọ́ọ̀bá sí wálé fọ́tọ̀ ọmọ kẹta sọ́rọ̀ kọ́rán kẹ́kọ̀ọ́ ká hútọ̀ làbúdà mi kìlá ó jẹ́ àlékún lórí násù kọ́ wà sí ìyáda tó alàdínà sí násù. fọ́tọ̀ ọmọ kẹta sọ́rọ̀ kọ́rán ní ìwé ìkìrọ̀ àkùtó mi ní sọ́lá tẹ́ bá di ti ìmọ̀ mùsùlùmí náà ti sọ̀pọ̀ ti bẹ̀ àtẹ̀lé ilé ìmọ̀ àtẹ́sẹ̀ bá ti wo sí àkùnkọ́ nígbà táwọn sọ fún yàrá ọlọ́run ọba rí pé ẹ̀mọ́ nídìí tó tọ́jú ẹ̀mọ́ ìdí wa ń tọ́jú ẹ̀mọ́ ìwọ̀n bá ẹ̀ lè rí mú specifically ọ̀dà pápọ̀ ọmọ mọ́tàlá tó àmì ṣé kí rọ́ àmì bábò ni ẹ̀yìn pàṣọ́lù ní ìsìn báyọ̀ ọ̀dà tó ń fẹ́ sí lóbi pàṣọ́lù mìíràn lẹ́yìn mọ́tàlá tó ọlọ́run wá ní àbímọ àǹtáyà fún wà á kàrún ó tún bá àwọn ètò ìgbẹ́ tó bá wọn bọ̀ yẹ̀dìbú na fi àti àtàwò na mi fàdìlá wọ́n máa lọ lórí ilẹ̀ wọ́n máa travel wọ́n máa wá wọ́n máa wá jẹ́ ẹ̀mí wà á kàrún yóò kọ́ tìlú na fi tàbí ìlà àwọn àkànlẹ̀ táwọn ṣe fi àwọn ọ̀pọ̀lọpọ̀ kí ló fà á sí tábìlì ní ara yìí ó ní wípé tó náà kàfẹ́kọ̀ọ́ ẹ má jẹ́ ká fi àṣẹrò àbí ká máa gbé pamọ́ kò sí tí à ń gbé pamọ́ ni pé ah, mo fẹ́ wọ owó àlàyé ẹ̀rọ tipẹ́tipẹ́ àwọn akẹ́wẹ́ náà brothers tó gbé wọn tipẹ́ àwọn akẹ́wẹ́ wọn sọ bẹ́ẹ̀ fún wọn kán fi ìwé pé kéèyàn sọ kéèyàn bẹ̀rẹ̀ lè wú pé àdúgbò yóò sí lẹ́ẹ̀kì káwọ táwọn búrọ̀ wọn bẹ̀rẹ̀ àwọn afáàmù àwọn ọmọ ilé àbúrò rẹ̀ pẹ̀lú iṣẹ́ ẹnìkẹ́ lọ sí Dubai ẹwọ́ wọ́n bá kó sí kankan wà lọ gba ìgbowó lọ tó àwọn mádìgbà máa wá pọ̀ sàwùdí máa lọ jálá táwọn afá yóò fi yóò fi jálá táwọn afá fìkún kọ́mọ́tò pé kò sí yọ́sẹ́ kó ní ìdìbò jálá táwọn afá lọ́dún báyìí kọ́ lọ́dún kó wà láàrin wa ká náwó ọ̀bọ̀ ká tẹ̀sán ọlọ́mọ́ta lọ́mọ́ wọlé mọ́tò jálá táwọn afá kẹ̀kẹ́ sílẹ̀ pé jálá táwọn afá Dubai kò rọrùn fún ọkọ̀ cross torí pé ìtẹ́lu fẹ́rọ lè ṣe ní Dubai o lè máa drive mọ́tò látàrọ̀ dálẹ̀ ìwọ́lọ́sùn máa já látà wọ́n máa já látà pẹ̀lú driving ẹ́ ibi ìrọ̀ pé òun lọ sí kọ́tọ̀ tí máa ṣe máa jọ jálá àbí jálá fa ń ṣáàbù so many people ló mọ tó bẹ́ẹ̀ ṣe ti bẹ́rù ń

àfún tọ́lábọ̀ ẹ̀lú tí wọ́n fẹ́ lọ àpò ṣe tó bá ti wá dé bẹ́ẹ̀ ó bá sọ ara rẹ̀ nà ó lè mọ ìṣiṣẹ́ lọ́nà márùn-ún ẹgbẹ́ ẹjọ́ àkùrà lè jẹ lọ́nà márùn-ún ó ti jìkẹ́ ní ti ibà ọkọ̀ bí ní ọkọ̀ bá lọ́jọ́ ọkọ̀ tó náà gbogbo dáìbẹ̀ yóò ti rẹ̀ pa yóò ti máa kó sápò pé á ah, nígbà máa fi sílé ìlànà ìjọba ẹ àgbọ̀ pé oníkọ́ra ti dá ń kulẹ̀ ìdá ìdá ìdá ìdá ìdá ìdá mọ̀tò yóò wá òkè ọ̀tọ̀ nínú ọ̀tọ̀ náà ààrẹ wọ́n wá tóbi àbúrò ní ọdún bó wá ní ilé ìmọ̀lẹ́ àbákùrá ní ilé ẹgbẹ́ ló yóò kàn bàbá délé àwọn àwọn bíbí àlọ́kọ̀ rẹ̀ yé láwọn bíbí àlẹ́ gbàgbọ́ dọ́dọ̀ àbá ti pa gbàgbọ́ bá bíbí àlẹ́ ọ̀rọ̀ gbogbo kò ní ìlú èèyàn máa mú èèyàn máa mú torí ìjẹ̀mú kọ́lẹ̀ ìyẹn máa ń ní táyì tó bá táyì owó mo fẹ́ fi wá ẹ̀ ń pẹ̀lú mo ní ìkan tí mo fẹ́ ṣe nẹ́ẹ̀sì ní ìdòwò gbogbo àwọn ìpín wọn yí ìbẹ̀rẹ̀ fáwọn èèyàn fúnra wọn bẹ̀ lórí ẹ̀ kan fúnra wọn bẹ̀ lórí tòlọ́lọ́ wọn bá ń fa sí pé ara nǹkan tóun tó fi ṣe pàṣẹ òkèèyàn lẹ́yìn òní pé wà á àrùn ìrìnàjò àti ìrìnàjò kódà ìjọba àti gómìnà gan àwọn mọ ń balance ah, nínú a sọ pé tàbí tàbí ló pọ́ọ̀lù Yusuf ṣùgbọ́n wọn máa ń tàbí tàbí lọ Mamaru jẹ́ àfà nípínlẹ̀ àfà bàtọ̀ bàtọ̀ ó tíráàbù lọ sí yẹnà nígbà tó bí yàrá kan wá fún ìyàwó wọn bí ìyàwó dé ìmọ̀lẹ̀ yìí tó bá dára yàrá tá àdàbí yàrá mi yìí tó ilẹ̀ dẹ̀ rírà ayé wọn òun láti bí ẹ̀nà ṣẹlẹ̀ ìlàkó mọ̀ ẹ̀tọ́ mọ̀ ṣẹlẹ̀ ìlàkó owó bọ̀kẹ́fì lè mọ̀ wípé wọ́n èyí kàn ṣe orí sílà nìkan because àwọn míì náà àwọn ọmọ ìyá pípọ́n láàrin àdáadá wọn ò fọgbọ́n sáwọn nǹkan kan wọn ò wá rí nǹkan gidi mú àwọn ìyá wọn ti bá àwọn sọ́láàtì wa pé wọ́n sì máa ń ṣe nǹkan pé ń kàmọ́ ń bọ́ sí pé níwọ̀n yóò ronú pé tó pé àwọn sáà ti máa ń ṣe lọ́run ó lè níbi tẹ́tí ń jáde fún hmm, ní Sudan ọ̀hún ká ń wá máa lọ sẹ́gbọ̀n ìní ìlọ fún yámẹ́ lọ́wọ́ yìí tó bá ti wá lọ yámẹ́ nǹkan ní ìgbà tó wọn nílò owó oúnjẹ tó wá sí wàhálà pa ẹ ó lè máa tí ìṣẹ́ fóun gbóyìnbó gbogbo yóò kọ́ mu wọn káàkiri ah, áhùn ọ̀gbọ́n lẹ́yìn fún ìyàwó náà lẹ́sìn wàhálà rẹ̀ tó pọ̀ ẹ̀dẹ́gbẹ̀ọ́ tó kì í kó lè máa ti wàhálà àwọn ọdún ìta ìwé màá bàtó tó ń bá gbé lé báyìí wọ́n bá rí bí òun mọ̀ báyìí yóò ti wá tọ́jú àwọn kàrámà kan àwọn kàrámà tó tọ́jú ìwé lọ́wọ́ pé ah náà àwọn àbá kan jálá ìwé kan jálá báyìí náà hmm. o lè ní àbá kan tó fún un ní ìjálá kìtàlù kọ̀ọ̀lì ẹ̀rọ kìtàlù kọ̀ọ̀lì wọ́n fún ní ìjálá rẹ̀ kó àti adé ìwé yóò máa dàbí ìlẹ́yìn pẹ̀lú tó bá ti ń jálá kìtàlù kọ̀ọ̀lì kò lè kọ́ so ayúbù wa sọ fún máa ma pé èkún tààrọ ṣùgbọ́n tó bá fẹ́ tíráàbù fún ìmọ̀ farhan ìlànìtọ̀ òwú ọ̀dọ̀ abdullahi abúrúkọ owó ìbúrú kẹsàn ẹ̀dìdàbáni tọ̀wó ìbúrú kẹsàn jẹ́ káàdì ọmọ ẹ̀dà abdullahi ìgbéyà ọ̀dọ̀ abdullahi abúrúkọ owó sì kò lọ ìgbésùn ẹni pé ayúbù sọ̀rọ̀ ikú máa máa wù láti bá pọ̀ tí máa mọ̀ tó mú kù lọ sí yamá ẹ lọ sọ́dọ̀ tọ̀wọ́ ní yamá pẹ̀lú tó bá fẹ́ travel wà ilá tó bá ti ń lọ sọ́dọ̀ àbúrábọ̀ tọ̀wọ́ falzam ti jà rọ́ta faith business ẹ̀ tó ṣe kò wọ́tẹ̀ àwọn ọmọ ń gbé síra wọn ní ẹgbọ́n ìgbésẹ̀ pé tọ́lábùrẹ̀ ìdílé náà kọ́ pé ó ọkọ̀ wo kí lo tán láti gain kọ̀ọ̀fíẹ̀ sí nǹkan tó wà mẹ́ tó bá gbogbo wọ́dẹ̀ yẹ́ kan lárímà lọ́dọ̀ ọlọ́wọ́ bó padà dé kó ṣétìnà ó lè ṣétìnà olùmọ̀ ṣétìnà pọ̀ àwọn tó láàbù wá gbọ́n ju gbogbo ìtàwọn ìwọ̀n ṣe yìí lọ àwọn níbi lọ́pọ̀ tí ìtàn lè kọ́ gbogbo mọ̀tá níbi láwùjọ kò ní kọ̀ọ̀kan nígbàgbọ́ yóò lòdì sáwọ́ jọ pé àwọn afẹ́ lọ sí inú ogbó náà yọ̀mọ̀ lọ ó sọ pé ẹ̀kọ́ òjò ọ̀run gbogbo ó sì ń ṣe ọ́ bá tí ìpàdé rẹ̀ bá dé gbogbo bá dé ó mọ̀ àràmọ̀ fáwọn èèyàn níbi kọ́lá àwọn èèyàn tí òfin dákúrò lè bú ìṣẹ́ fún kan kọ́lá ọ̀gá kó sọ wà so pẹ̀lú òkú ọlọ́run bá di ọ̀sẹ̀ tí mo á parí ààyè yìí àti àwọn ẹ̀kọ́ tí ó wà bẹ́ẹ̀ ọlọ́run kan lágbọ̀ọ́yẹ fún un ó sì wá ní ìmáàmù ní òkè bárakàlà ní ọdún tí ìṣẹ́lú àwọn ọmọ ìgbà